Part C, reply B or GB? Ba. GB. Bu. GB. Bata. B. Báwo. B. Igba. GB. Ọba. B. báyìí. b òbí. b ìgbà. gb ebi. b agbádá. gb bẹ́ẹ̀ ni. b ìbọn. b. gbígbó. gb. ààbọ̀. b. àgbọn. gb. ẹ̀gbọ́n. gb. ọ̀bẹ b. ibùsùn. b. gbé. gb.